kí ló ń rò tó sọ wípé kán fún transfer kúrò nígbà pé wọ́n fẹ́ máa lọ sí branch àtúwà nífẹ̀ẹ́ how why. wọ́n fẹ́ transfer mi àbí mo fẹ́ transfer ara mi. no wọn ò transfer ẹ. yeah listen mo ń lọ for good because mi ò fẹ́ wàhálà lọ́rùn mi mọ́. look at this woman right here ó wá importance sí mi ju anything lọ àtòhun àtọmọ mi family mi marriage mi ó wá importance sí mi ju anything lọ ní life mi ìlẹ̀fẹ́ jọba dáìsẹ̀. what about me. Oh, èmi ni èmi ni mi ò ní home àbí mi ni mo lose home me. Papa, you ṣe is something wrong with you. gbogbo nǹkan tó wà nílẹ̀ ìwọ ló fa now why you putting blame on me ìwọ ló fa now ṣé ọkọ ni. báyọ̀ mo fi ọlọ́run ọba bẹ gbogbo nǹkan tó ní àti nǹkan tó mi nínú kan ní ẹ̀ mo fi bẹ̀ please don't leave me. Papa, ló ṣe expect to cope báwo ló ṣe expect to ilé me, mi ṣe rí báwo expect to breathe báwo ló ṣe expect baby please. kí ni